إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكو فún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala atọ́rọ salatu fún àdúwà Muhammad sallallahu alayhi wa sallam kí Ọlọ́run Ọlọ́run kí wọ́n bá wọn sọ̀hábọ̀ ṣe Ọlọ́run àwọn ará alẹ́ ṣe Ọlọ́run Ọba ìmọ̀bá wọn ní káwọ̀ kó wa lọ́kùnrin àti lóbìnrin la ilaha illallah Ani ní tẹ̀síwájú lórí quran ní èyí tí ó wáyé nínú mọ́ṣáláṣí wa níbi báyìí a máa tẹ̀síwájú lórí ibi tí a ti dánu dúró ní àná Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ àlàyé nínú Suratul Baqara pẹ̀lú ìfún wa ní ìtọ́kasí lórí àwọn ìran mẹ́ta tí ọmọ ẹ̀dá ènìyàn tí wọ́n pín sí àwọn ìran àkọ́kọ́ tọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tí ó tọ́ka wá sínú ìbẹ̀rẹ̀ Suratul Baqara tọ́lọ́wọ́n bá fi dídí àyà márùn-ún tó fi ń sọ̀rọ̀ nípa wọn òun náà ni àwọn ẹni tí wọ́n wáyé tí wọ́n sì lólé ayé wọn pẹ̀lú òfin tọ́gbọ́n tí wọ́n jẹ́ ẹni tó jèrè èrè ayé àti èrè tàlùkìyàmà ọlọ́wọ́n bá jogún ẹ̀ fún wọn ọlọ́run sì sọ fún wa kí ló fa sábàbí tí àwọn ẹni wọ̀nyí tí wọ́n fi ní àǹfààní sórí orí bẹ́ẹ̀ irú àwọn nǹkan ni wọ́n ti síwájú àwọn nǹkan ni wọ́n nígbàgbọ́ sí lórí ìgbàgbọ́ tí wọ́n fi ní si sí orí láti ọ̀dọ̀ náà bá Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó tún wá tẹ̀síwájú fún wa láti fún wa ní ìránkejì nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sì já sí wípé kò sí àmọ́ba ní àwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìran mẹ́ta lọ́lọ́run ọba lójúwe fún wa nínú súrà yìí àwọn kan làwọn alẹ́mọ̀pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ ẹni ìjèrè látara ìgbàgbọ́ wọn sọ́lọ́run lọ́kan ṣoṣo ìmọ̀ kínú wákàtí márùn-ún ìmọ̀ yẹn zaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ ẹ̀sìn àwọn ẹni wọ̀nyí wọn a máa ṣe àwọn ìran ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn ìran kẹfìrí alladhina hadharu al-kufra zahiran wa batinan àwọn tó dá sí wípé àwọn ẹni wọ̀nyí wọ́n kó sínú kẹfìrí lórí ọkàn wọn lórí ìgbàgbọ́ wọn bákan náà tí wọ́n fara ṣe wọ́n gbógun ti Ọlọ́run wọ́n sì fi hàn bẹ́ẹ̀ wọn ò fi pamọ́ gẹ́gẹ́ bí àwọn ẹni tá a ròyìn fún wa lánàá tí àwọn fi ìbọ́lọ́wọ́n ọba ṣọ̀rẹ́ ìjọsìn fọ́lọ́wọ́n ọba ìnígbàgbọ́ nínú Ọlọ́run ọba alákòóso gẹ́gẹ́ bí wọ́n ṣe fi hàn ẹ̀rí ń bẹ lọ́kàn wọn bákan náà wọ́n sì fìyàn síta àti níbi ìhùwàsí àti ìṣesí wọn. àwọn ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn ẹni wọ̀nyí ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó fi ááyà méjì ó fi ṣàlàyé nípa àwọn ìran ẹlẹ́ẹ̀kejì yìí ááyà márùn-ún ló fi ṣàlàyé fún wa nípa àwọn onígbàgbọ́ òdodo àwọn ẹni tọ́lọ́run ó fi àyà méjì ó fi ròyìn àwọn kèfèrí ó wá fi tí ò dín ní àyà mẹ́tàlá ó fi ròyìn àwọn yẹn lẹ́kẹ̀ẹ́ta yìí wọn làwọn tó dá sí pé azharu iman àwọn ẹni wọ̀nyí wọ́n fi ìgbàgbọ́ hàn wa azharu islam wọ́n sì fi ẹ̀sìn islam hàn orúkọ ẹ̀sìn islam ni wọ́n mọ̀ jẹ́ ìjọsìn ẹ̀sìn islam ni wọ́n mọ̀ ṣe kódà wọ́n mọ̀ náwó sẹ́sìn ṣùgbọ́n àwọn ẹni wọ̀nyí wọ́n gbógun tọ́ lọ́wọ́n ọba lórí ọkàn wọn wọ́n takú ẹ̀sìn lórí ọkàn wọn wọ́n kórìíra ẹ̀sìn wọ́n kọ̀yìn sófin ọlọ́run lórí ọkàn wọn kì í ṣe tí wọ́n sọ níbẹ̀ lórí ẹ̀mí wọn èyí tí ń bẹ lórí ẹ̀mí wọn ó burú àwọn eléyìí náà pè ní adìmọ̀ náà fẹ́ kó àwọn eléyìí ní ìran ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹlẹ́kẹta tó dá sípò lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ti ń sọ fún wa nínú alukur'ani àwọn onígbàgbọ́ òdodo àwọn kèfèrí àtàwọn mùnáfìkì ọlọ́wọ́ bá ní dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin ọlọ́wọ́ ní ẹ̀dá alukur'ani yìí la rayba fihi kò sí èméjì bẹ́ẹ̀ yóò máa jẹ́ ìmọ̀nà fún àwọn olùpáyọ̀ ọlọ́run àwọn nìkan ni kùránì ó máa jẹ́ ìmọ̀nà fún ẹ̀rí àwọn ọ̀nà méjèèjì yòókù kùránì ò ní jẹ́ ìmọ̀nà fún wọn yóò jẹ́ àwíjàre lé wọn láyé á sì jẹ́ tí ó takò wọn tó bá dẹjọ́ àlùkìyà mọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́run tẹ̀síwájú ọlọ́run ọba ní innal ladina kafaru sawa'un alayhim a anzartahum. أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ọlọ́run ní iná lẹ́dínà kẹfàrú ọlọ́run náà dájúdájú alẹ́dínà kẹfàrú ẹ̀rí àwọn tó dá sí pé wọ́n ṣe kèfèrí ìyẹn ni wípé wọ́n tako ìnígbàgbọ́ nínú ìdẹ́kan ṣoṣo ọlọ́run wọ́n kẹ́yìn sófin ọlọ́run wọ́n tako àwọn ànábì ọlọ́run wọ́n kẹ́yìn sí tírà ọlọ́run wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ń bẹ nínú wọn tó gbà yẹ pé kò tiẹ̀ sọ́lọ́run rárá bó ṣe wulẹ̀ kú mọ́ ń bẹ nínú wọn tó ní ọlọ́run méjì ni ń bẹ nínú wọn tó dọ́lọ́run mẹ́ta ni ó sì ń bẹ nínú wọn tó dá sí pé àwọn tọ́lọ́run ọba dá bí igi bí òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tọ́nà wọn bá dá èyí tó lẹ́mi ni èyí tó lẹ́mi ni òun ni wọ́n máa ń fi ìjọsìn fún wọn a máa gbára lé wọn wọn a máa wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ wọn wọn a máa gbé bùkátà wọn lọ sọ́dọ̀ wọn ọlọ́run ní innal ladina kafaru ọlọ́run ní dájájú ẹ̀ lé àwọn tí wọ́n ṣe kèfèrí sóhun ọlọ́run ń bẹ nínú wọn sàwárùn alayhi àǹdáńtàhùn amlam tòǹdírìhùn ọlọ́run sàwárùn àléyìn bákan náà ni ó jẹ́ sí wọn yẹn ni pé ń bẹ nínú àwọn kẹfìrí gbogbo àwọn kẹfìrí kọ àwọn kẹfìrí mi ń bẹ tó dá sí pé tí ọ̀rọ̀ ọlọ́run bá dé ti gbọ́ wọn ẹ̀rí wọ́n jura lẹ̀ fófin ọlọ́run wọ́n sì paramọ́ fúlànà ọlọ́run wọ́n nígbàgbọ́ ní ọlọ́run wọ́n fìlànà kẹfìrí wọn sílẹ̀ ṣùgbọ́n àwọn tọ́lọ́wọ́n bá ń sọ fún wa yìí ọlọ́run ní sàwá wọn ní alẹ́ yìí ọlọ́run ní bákan náà ni wọ́n o bákan náà ni a àǹdártẹ̀ hún bí àìwà àwọn bí àwọn ọ̀rọ̀ tá a fún ẹ níta ránṣẹ́ sí ẹ nípa iná àwọn àyà ìdẹ́rùbà àwọn ìjìyà ọlọ́run tọ́lọ́run tí ó fi dé gbogbo ẹnikẹ́ni tó bá takò fi ọlọ́run tí ò ní gbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run ní àdáńtà ọlọ́run ní wà nábí bó bá ṣèkìlọ̀ fún wọn tó lè mọ́ wọn pẹ̀lú bọ́lọ̀ ṣe ní kó lè mọ́ wọn ó dẹ́rùbà wọn pẹ̀lú tọ́lọ́ fi ní kó dẹ́rùbà wọn amúnámù tó ń dérí wọn ọlọ́run ní bó wà nábí sì ní bó ò ṣe wáàsí fún wọn tó lè mọ́ wọn tó fún wọn ní kìlọ̀ nípa iná nípa ìjìyà tí ó ṣẹlẹ̀ sí wọn ní ọjọ́ ìyá wọn ọlọ́run bá ní láàyò mìíràn ọlọ́run láwọn ẹni wọn ò ní tẹ́lẹ̀ wọn ò sì ní ní tí wọ́n fi kúrò láyé èyí ló fi dásí wípé ayé dára wa láàmú ẹ̀rí yáàdì man yasha wa yudillu man yurid ọlọ́wọ́n ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ yáàdì man yasha a máa fẹ́ tó bá wù ú á fi mọ̀nà ẹni tọ́lọ́wọ́n bá sì ní yóò mọ̀nà kí gbogbo ayé kọ́láwọn fẹ́ sọ́nù wọn ò lè ní kápá rẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni tí ọlọ́run bá sì ni yóò sọnù kò ní mànà yóò nínú àwọn ará ilé náà gbogbo ayé kọ́ ní mọ̀nà náà ni afẹ́kọ́ mọ̀nà náà ni afẹ́kọ́ mọ̀ kírun náà ni afẹ́kọ́ mọ̀ sí ni kó náà gbogbo ìgbìyànjú wọn yìí asábàtà ni yóò wọ mi ìbẹ̀ nínú ọmọ ẹ̀dẹ́ bá ti ṣèkìlọ̀ ni tá a ti sọ nítorí Ọlọ́run bá sọ̀kalẹ̀ tá a ṣe wá àṣà fún yẹn tó ní rárá kò tó jọ ẹ fi mílẹ̀ pẹ̀lú ìlànà tó wíwà mí a wọ́n rán yín sí mi ni ẹ fi mílẹ̀ a fi lẹ̀ ó ṣeé ṣe kó dá sí pé nínú ìran àwọn tọ́lọ́run bá ń sọ yìí ló wà ẹlòmíì sì ni yáà ní ti bá sọ̀rọ̀ ẹ̀rí kódà lè mọ́ka kùránì sí ìyẹn ká fi ṣe wáàsí fún alẹ́mọ́mọ́ ọ̀rọ̀ ànábì wa ká fi ṣe wáàsí fún kódà sí lọ́rọ́ bá yé a ụtọ ni ọlọ́run kan ló yẹ kí yẹn máa sí lóòótọ́ àbájọ ìmọ̀ọ́sọ náà méjì mẹ́ta mẹ́rin aṣáájú ẹni jẹra wa níyà ni yóò sì yé ẹ lóòótọ́ bàbá wọkọ̀ lóòótọ́ dírẹ́bà kan la máa ń ní kan ti ń darí ọkọ̀ adásí pé ọlọ́run tá a mọ̀ jọ́sìn fún ṣoṣo náà ni òun náà ló ń darí ilé ayé àlè yá àlè ọlọ́run ilé ayé ilé ayé òní tóorò kò ní túbà ẹlòmíì pẹ̀lú ìpèsè àkíyèsí àbí ìfi ọ̀rọ̀ náà bá bá sọ̀rọ̀ àbí ìfi àdìsí bá sọ̀rọ̀ yóò ju wọ́lẹ̀ fúnfún ọlọ́run torí pé ọlọ́run bá ti kádàrá wípé ẹni yìí yóò padà dé nígbà tó gbogbo ṣùgbọ́n bẹ nínú wọn tó dá sí pé sàwáwọ́n náà àléyìn ọlọ́run ní bákan náà ìṣesí náà wà tẹ́lẹ̀ kẹ́ẹ̀ tó ṣèkìlọ̀ fún wọn kẹ́ẹ̀ tó bá wọn sọ̀rọ̀ ọlọ́run òun náà ni wọ́n tún máa wà nígbàtí ẹ bá tún sọ̀rọ̀ ọlọ́ọ̀bà fún wọn a à ń dárẹ́jà wọn ọlọ́run níbi wà náà ṣe kìlọ̀ fún wọn o a ń lẹ́mú tó ń dérí hù kódà bó ṣe fún wọn bákan náà ni láàyè mìíràn ọlọ́run wọlé nígbàgbọ́ kí ló fà á ọlọ́run bàbá rẹ̀ gbọ́lá ní khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim ọlọ́run ní nítorí wípé àwọn ẹni wọ̀nyí tá a ṣe wáàsí fún wọn títí ọ̀pọ̀lọpọ̀ wáàsí ni wọ́n ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ òfin ọlọ́run ni wọ́n ti mọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n kọ̀yìn sí wọ́n láwọn ojú òfin ọlọ́run ọba lọ wọ́n láwọn ojú ìlànà ọlọ́run ọba lọ rárá bá a ṣe bá bàbá wa bá ṣe ń ṣí náà láti máa ṣe bẹ́ẹ̀ náà ni àṣà àdílé wa ni àṣìlè fi òṣà àdílé wa ni àní pátì bá sì máa ṣe náà nìyí orò ìdílé wa ní orí wa kọ́ ni ó dàrú bá sì máa bá lọ náà nìyí ọlọ́run ní ẹbí wọn kọ́ o khatana Allahu ala qulubihim ọlọ́run ní tó fà ní pé khatana dáradì òun ọlọ́run khatana Allahu òun náà bá fi ó ti stamp ìwà kẹfìrí tí ń bẹ lára wọn ọlọ́run ló ti stamp rẹ̀ ala qulubihim òun stamp rẹ̀ mọ́ wọn lórí ọkàn khatim àwọn khatam ọ̀la ń pè ní òrùka níjọ́ ọjọ́ òun kó tó di pé stamp tá a máa fi stamp lẹ́tà dé òrùka náà máa ń lò wọ́n á fi òrùka wọ́n fi ṣe àmì sí lẹ́tà kan kọ sẹ́nìkan wọn wá fi òrùka ẹ̀rí pẹ̀lú tàdá wọn kì í bọ ọdún tàdá wọn wá mórùka ìjáde wọn wá gbélé lẹ́tà lórí tọ́ba sì lè gbélé àmì nìyẹn wípé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti fi kún lẹ́tà yìí bẹ́ẹ̀ lẹ́nìkan ò lẹ́tọ̀ọ́ láti yọ kúrò nínú tọ́kọ sínú lẹ́tà nítorí pé ní stamp nìyẹn ìdílé sọ gbogbo tá a bá lo stamp fún ìtumọ̀ ẹni pé kò sí addition bẹ́ẹ̀ ni kò sí ìyọkúrò ẹni pé bẹ́ẹ̀ lọ sọ́fíìsì kan wọ́n ní ká fìlì fọ́ọ̀mù àwa fìlì fọ́ọ̀mù wọ́n wá rí i pé nínú fọ́ọ̀mù ta fìlì yìí ẹ̀rọ wà nínú ibì kan wọ́n ní ká túnṣe tá a bá fìlì káńsù ta túnṣe wọ́n ní ká tán wọ́n ní ká sáìn so signature ká sáìn òun ló rọ́pò stamp ẹlẹ́ni tí o bá lè sáìn ẹ̀rí tí o bá lè sáìn wọ́n á ní kí kó tẹ̀ka àǹfààní ẹ̀ ní wípé ní tá a bá ti sáìn sí àfikún káfikún tó wà bẹ́ẹ̀ kò rọrùn mọ́ ká sì yọ kúrò kò rọrùn mọ́ tábà fi kún àtùmọ̀ràn tó stamp ẹ̀ka rẹ̀ ọlọ́wà ni khatama Allahu ala qulubihi ọlọ́wà ni ẹ̀rá wọn tí wọ́n gbọ́ ìkìlọ̀ ọlọ́run wọ́n gbọ́ wáàsí lórí rédíò nínú mọ́ṣáláṣí nínú tẹlifíṣàn wọ́n gbọ́ ọlọ́tún lọ́sì ní gbogbo gba ni wọ́n ń bọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní rárá àwọn onífìlànà kẹfìrí ilẹ̀ ọlọ́run ní khatamallahu ala qulubihim ọlọ́run ní tó fà ní yípo wọn lọ́wọ́ bá òun ti stampu ọkàn wọn pa nǹkan tó dá òun lè wọ́bẹ̀ bẹ́ẹ̀ ni tó burú tó wà lọ́kàn wọn ò lè jáde Allahu akbar ó dá pé stampu kí kọ́sílì ọkàn yẹn pa kí ọkàn yẹn kó lé kó le kó má fẹ́ gbanutọ́ lọ́wọ́n ọba tó fẹ́ tó torí ẹ̀dá wa tó fẹ́ ká ṣe láyé ẹ̀rí stamp le ọlọ́run ti stamp rẹ̀ ó ti síìlì rẹ̀ pa kò sí tẹ́ ẹ kà fún kò sí tẹ́ ẹ rí fún kódà kí orí tó lè dẹ́rù bá rárá kò ní kúrò mbẹ́ torí ikú ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ti síìlì ọkùnrin rẹ̀ pa ọlọ́run ni khatama Allahu ala qulubihim wa ala sam'ihim ọlọ́run ní àwọn ọkàn wọn àti àwọn ìgbọ́ràn wọn kọ́lbù kí náà pè ní kọ́lbù kọ́lbù òun ni páàtì kan lára wa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wa ìyẹn ni ẹ̀gbẹ́ ọ̀tún ló wà táà pè ní heart ọkàn ní jẹ́ ẹ̀ẹ́dì ọkàn yóò mọ lọ yóò mọ bọ̀ yóò mọ lọ yóò mọ bọ̀ yóò mọ lọ yóò mọ bọ̀ nígbà tí ò bá lọ mọ́ tó bá ti dúró sókè kan náà wọ́n lẹ́nu yìí ti kú. ṣùgbọ́n níbàámu sí ọkàn tó rọ̀ ọkàn tó lálàáfíà ọkàn tó ṣí tó ṣílẹ̀kùn ara rẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ tètè ń gbọ́ tó ń sẹ́yìn sọ́kàn ọkàn gbà wọlé irú ọkàn yìí ọmọ ń pè ní kọ́líbù sẹ́lìm ọkùn tó lálàáfíà ni àárẹ̀ ò sí ń bẹ̀ àìsàn ṣe ṣùgbọ́n ọkàn tó dá sí pé ó ti gan pa kò lọ sókè kò lọ́lẹ̀ ó kàn gan pa ni yẹn ni pé níbàámu sí ọ̀rọ̀ ẹ̀mí kò fa ìgbà ọ̀rọ̀ ẹ̀mí láti wọlé láì sí èméjì ọkàn yìí ó ti bàjẹ́ kódà ọkàn yìí lè mọ́ gan táwọn ọ̀rọ̀ wá ó ló mọ́ báyìí ṣùgbọ́n ọkàn yìí ẹ̀rí sakin ọkàn aláàrẹ̀ àárẹ̀ sí ọkàn yìí yẹn náà fáwọn máa ń pè ní mọ́rọ̀dù ṣubúà àárẹ̀ ṣubúà àárẹ̀ tí máa jẹ́ kí ọkàn ẹni kó jẹ́ ọkàn kẹfìrí àárẹ̀ tí máa ń ṣe ọkàn ẹni tí ọkàn ẹni ò fi ní jẹ́ kí yẹn mọ̀ wípé ọlọ́run ọba ọkàn ṣoṣo ni àárẹ̀ tí máa ń ṣe ọkàn ẹni. tí ọkà ẹni òfin jẹ́ kólówó rẹ̀ náà yí pé ọlọ́run ọba ò pé méjì ọ̀kan ṣoṣo ni bákan náà òun nìkan ló ká máa fún òun láàmọ jírẹ́ ìbẹ̀rẹ̀ sọ́dọ̀ rẹ̀ pè gbogbo òun nìkan láti máa sìn òun ni ó pa wá òun ni wa dáadáa tó kàn wá ọlọ́run ni èyí tí ó kàn wá ẹ̀rí nínú dáadáa tó kàn wá nínú àyídá kò sí ọba náà ọlọ́run ní láìsí méjì òun lòún sílì pa ó ti pa dáadáa ò lè wọlé ẹ̀rí dáadáa ò lè wọlé bẹ́ẹ̀ sì ni àìdá tí ń bẹ lórí ọkàn yìí kò lè jáde wàhálà sámúrì yìí bákan náà àti ìgbọ́ wọn tá a bá wo agbọ̀nrín yìí á rí pé ọlọ́run bá lo gbólóhùn ọ̀pọ̀ fún ọkàn kọ́lù ọkàn kan kọ̀lùbáyánì méjì kòlóògùn àwọn ọkàn sámúrù ìgbọ́rọ̀ kan nítorí pé ní sàmù onígbọ́rọ̀ kìí ṣe etí inú ló wà ẹ̀rí asmar òun ní àwọn ìgbọ́ràn ọlọ́run wá lo ọkàn ó tọ́ka sí ọkàn àwọn ènìyàn ní pípọ̀ ó wá ń sọ fún wa àbí ó wá lo ìgbọ́rọ̀ kan torí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a bá ń bá wọn sọ̀rọ̀ ìgbọ́rọ̀ kan náà lájọ ní ṣùgbọ́n ọkàn wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbọ́rọ̀ kan náà lájọ ní ẹ̀rí ntẹ́lẹ̀ yìí gbọ́ eléyìí náà gbọ́ etítọ́ òun gbọ́ eléyìí náà gbọ́ ntẹ́lẹ̀ yìí rí òun náà lélẹ́yìí náà rí ṣùgbọ́n ntí yóò process níta ń gbọ́ àti níta ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ní òun lọ́kàn wa ilé jásílẹ̀ tí ọkàn bá ti bàjẹ́ tọkàn bá ti bàjẹ́ ọkàn ẹnìkan bàjẹ́ ọkàn ẹnìkan dá àwọn méjì wọn ń gbọ́ kankan náà kankan náà ni wọ́n ń láì ṣe méjì nǹkan ẹ̀kan tí wọ́n ń yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ó mọ̀ ṣiṣẹ́ lára wọn ìrànlọ́gbà Muhammad sallallahu alayhi wa sallam anábì ní inna fil jasadi mudgha ó ní bá ṣe ẹran kan bẹ lára o idha salahat tí bá ṣe ẹran ìbá lálàáfíà tó dáa salaha aw salaha al-jasadu kulluhu gbogbo oríkèéríkèé ara òun náà mọ̀ dáa wa idha fasadat tí bá ṣe kan yóò bá dáa tó ti jẹ́ra àárẹ̀ ti mú anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní fásitì alijasadu kullu ó ní gbogbo oríkèéríkèé ara náà nǹkan òun náà lè dá bójú bá dá tọkùn dá láìsí ìmẹ́jì tójú òmò fojú rí kò ní dá bí ẹ̀mí bá dá tọkùn dá ntẹ́mi ó mọ gbéṣe tí ò ní dá rẹ̀ arábìnrin aláwọ̀ yẹ pàlùmọ́ ó lóun ọkàn ọkàn náà ọlọ́run wa khatama Allahu ala qulubihim wa ala sam'ihim ọlọ́run lóhun ti sílẹ̀ ọkàn wọn pa àti ìgbọ́ràn wọn òun sílẹ̀ rẹ̀ pa dáadáa kan ò lè wọlé bẹ́ẹ̀ sì ni àìdá kan kò lè jáde kúrò lọ́kàn wọn torí wípé dáadáa kan kò ní wọ orí ọkàn wa kó má ha àìdá dànù bẹ́ẹ̀ sì ni àìdá kan ò ní kúrò lára wa kí dáadáa kan kó má wọlé ọlọ́run ní wàhálà àbùsọ́ọ̀rì inú iṣẹ́ wa ọlọ́run bákan náà àbùsọ́ọ̀rì yìí àwọn ìrìnà wọn òun náà bá Allah subhanahu wa ta'ala òun fi sí gìṣẹ́ wa kí náà ń pè ní gìṣẹ́ wa ó rà gẹ́gẹ́ bí ìkísà tó bo nǹkan mọ́lẹ̀ gàṣà kí nǹkan bo nǹkan wà lẹ́yìnlì ìdáyàgìṣà ọlọ́run lòun fi lẹ́yìnlì òru búra ìdáyàgìṣà nígbà tí òru bá bolẹ̀ mọ́lẹ̀ ọlọ́run ni wàhálà àbọ̀sọ́ọ̀rì hínú gbèsè wa ọlọ́run bákan náà òun fi àwọn òun fi nǹkan bo àbọ̀sọ́ọ̀rì yìí kí là ń pè ní bàṣọ wọn a máa lò fún ẹyinjú ṣùgbọ́n tó máa lò fún jù òun náà ni ìrìnà tí ń bẹ nínú ọlọ́run ni a ti fi èdídí a ti fi dí ojú wọn kọ́mọ́rì tó dáa bọ́ sì rí tó dáa wọn ní gẹ́gẹ́ bí tó dáa ọlọ́run ní wọ́n làwọn mú àdáàbùn àfihàn láìsí orí àwọn ẹni wọ̀nyí àdáàbùn àfihàn àdáàbùn ìyẹ́ ẹlẹ́ta ẹlẹ́rọ ìyà tó tóbi àfihàn ìyà tó tóbi yóò mọ̀ jẹ́ títí wọn ẹni torí pé àwọn ẹni wọ̀nyí láìsí méjì wọ́n kọ̀yìn sófin ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀yìn sófin ọlọ́run ọba bílé ayé rẹ̀ bá tó tó rí jẹ tó rí mu àtúbọ̀tán rẹ̀ kò ní sórí ń bẹ̀ fún àlùkìyàmọ̀ rẹ̀ yóò korò ju wọ lọ láìsí ìmẹ́jì bó ti ẹ̀dá sí pé ètò rẹ̀ ìgbésí ayé rẹ̀ gan tá a bá wò dáadáa ìfọkànbalẹ̀ ò ní sí ń bẹ̀ fún ṣùgbọ́n ẹgbẹ́nikẹ́ni tó jẹ́ onígbàgbọ́dọ̀ tó jẹ́ mùsùlùmí àìríjà àìrímu tó kó sí tó kọ̀ lórí ayé fún balẹ̀ ẹ̀ ọlọ́ni inna ma'al usri yusra wa inna ma'al usri yusra ọlọ́ni gbogbo ìnira tó bá kan mùsùlùmí ìdẹ̀ra ni ó tẹ̀lé láìsí méjì o ìdẹ̀ra tó bá kan mùsùlùmí ìnira tó bá kan mùsùlùmí ìdẹ̀ra ni ó tẹ̀lé ẹ̀rí anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ká mọ̀ dájú wípé yusuru ìrọ̀rùn ẹ̀rù yusuru ìrọ̀rùn ìrọ̀rùn méjì ló mọ̀ ọbẹ̀ fún mùsùlùmí lórí gbogbo ìnira kan tó bá ń rí ìrọ̀rùn méjì ló mọ̀ jẹ́ ti mùsùlùmí lórí gbogbo ìnira tó bá ń rí àbí ká sọ pé ìnira méjì kò lè kan mùsùlùmí ìnira méjì kò lè kan mùsùlùmí ìnira kan náà ẹ̀rì bí nìyẹn bá kàní láyé kọ́nà tó wọ́n fara ni wá tó bá kàní láyé kìyàmọ̀ ó dájú àjẹ́nà ó jẹ tini ìdẹ̀ra ó jẹ tini ìdẹ̀ra ó sì fún láyé ní àkìyàmọ̀ bó ti ẹ̀já sí wípé ilé ayé tá a wà yìí ìyẹn sí náà ìyẹn ò ní ìyẹn ò ní kí ìyẹn ò ní kó rí ìnira bẹ́ẹ̀ sì ni àsìn náà sì ní akọ̀ ìsófin ọlọ́run ẹ̀rí à ń ṣẹbọ à ń bọ́ náà wórogún à ń bọ́gi à ń bọ èèyàn à ń bọ Muhammad à ń bọ Jésù à ń bọ bàtálá à ń bọ gbogbo ẹ̀ ẹ̀rí à ń jẹ à ń ṣe ṣìnà ìyẹn ò rí nira ìyẹn ò ní ká mọ̀ rí nira tùláì sí ìbejì ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣe àdéhùn láàrin yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀ ìsófin ọlọ́run tẹ́ ẹ ṣe wá àṣìṣe tí ò gbọ́ ẹ á ṣẹ́ náà ló ṣe lára ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí fún wa nítọ́ka orí dìgbìrì ìlú wa bọ̀ ọ̀hún ó wá ń sọ fóun pé gbogbo ẹnikẹ́ni tí ó wà àlùjánnà pátá orúkọ wọn ní bẹ níbi ìwé apá ọ̀tún òun yìí gbogbo ẹni tí ó sì wọná sí ní pátá orúkọ wọn ní bẹ níbi ìwé tí ń lọ lápò orúkọ rẹ̀ àti orúkọ bàbá rẹ̀ bàtà náà bí ń sọ ọ̀rọ̀ ìfáwọn sọ̀hábà àwọn sọ̀hábà ní a. Ah, lókùgbà tí ará alé náà ti ó ti ẹ ọlọ́run ti mọ̀ wọ́n àwọn ará aláìjẹ́ náà ọlọ́run ti mọ̀ wọ́n afẹ́lẹ́nà tẹ́kì tó bá rí bẹ́ẹ̀ kákó má ṣe kankan bọ́lọ̀ bá wà lìjẹ́ náà á wà lìjẹ́ náà bọ́lọ̀ bá wọ̀ náà wọ̀ náà kákó má ṣe kankan nígbà náà anábìlì láà ẹ má kàwọ́ gbéra o olè ìmálò oníkálukú ni ẹ máa ṣiṣẹ́ fakólùmọ̀ yẹ sáré ìgbìmọ̀ fún ìkọlà gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe ó nígbàgbọ́ ó sì rọrùn fún un ó fẹ́ kírun ó sì rọrùn fún ó fẹ́ gba àwẹ̀ ó sì rọrùn fún ọlọ́run ní oníkálukú yín ìntọ́lọ́run tó torí ẹ̀dá yín bẹ́ẹ̀ bá jẹ́ ẹni àlùjànnà ọlọ́run ó fi ṣe àlùjànnà yóò fi rọ̀ yín bí ẹ bá sì jẹ́ ẹni ibi àbí ó jẹ́ ẹni iná gbogbo tí ó mọ̀ ṣe tí ó fi wọná ó mọ̀ lọ́rùn náà Allahu Akbar tọ́ba àá òkè kan bẹ tó gùn lọ òkè ńlá ni tán ni yóò lọ ṣe bọ́m̀bẹ̀ yóò lọ pọ̀lọ́ mẹ́ta níbẹ̀ yóò gùn lọ kódà bẹ́ẹ̀ fún ní agajà yóò rí gùn fún rẹ̀ tọ́lọ́lọ́ ọba yóò ṣe rọ́ọ̀mù fún ẹ̀rí àpẹẹrẹ lè pọ̀ dáadáa láwùjọ wa ìyẹn lè kó fi wò sùsùn yóò sì rọ̀ lọ́rùn láti máa jí ọmọ èèyàn gbé èèyàn kó wò sùsùn yóò rọ̀ lọ́rùn láti máa jí dúkìá oníkìá yóò máa jí owó olówó ọjà ọlọ́jà ẹlòmí owó sùsù yóò sì máa báńkì ní ìkan jẹ́ ẹlòmí owó sùsù ṣìnà ṣíṣe yóò sì rọ lọ́rùn ó ní àwa àtàmọ́tà ṣe náà wà àyípe náà méjì ṣìnà kí láti fi ṣe ó rọ lọ́rùn pa bẹ́ẹ̀ lómi sì àti fọwọ́ kan bẹ̀rẹ̀ báyìí ẹ̀rú mọ́ ọba ni tó bá ṣèèsì fọwọ́ kan obìnrin yóò tún mọ́ tọrọ àfojì lọ́dọ̀ náà ọba ni. bẹ́ẹ̀ gbogbo eléyìí nínú kádàrá ọlọ́run ọba ni nínú kádàrá alukọ́wò ní tọ́lọ́run ọba ti kádàrá mọ́níkàlùkù bó ti ẹ̀dá sí pé eléyìí kọ́ láàmú sọ pé ẹ tọ́ tọ́lọ́run ọba ti kádàrá bí wọ́n náà yíwọ́ náà wà rárá bẹ́ẹ̀ kọ́ ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ fakulu muyassari lima khuliqa lahu anábì ní gbogbo ẹnikẹ́ni ní tá a bá ń ṣe tó máa ń rọ̀ wá lọ́rùn tó náà bá dá ẹ̀rí tó dá wa fún nìyí wọn náà wá wúra rẹ ó wúra rẹ ẹlòmíì kò ní ti gbọ́ ijó báyìí kò ní ti gbọ́ orin yóò ti jó kọjá ibi tí wọ́n kọrin dé ẹnà ọ̀rọ̀ èmi lọ́rùn gan ni ìmọ̀ ti gbọ́lù ni ọ̀rọ̀ mi lọ́rùn gan ni ẹlòmíì sì nìyí tó bá pẹ̀rún Allahu Akbar Allahu Akbar yóò tàbí wẹ́rẹ́ àsìkò tó dẹ̀lẹ́kẹ̀ẹ́ bẹ́ẹ̀ pinnu jù bẹ́ẹ̀ lọ fẹ́ lómi yóò mọ kó nira bá nípa wọ́n tún dé nìyí gbogbo wàhálà wọn jẹ́ ti wá pọ̀ jù ẹ́ nílò lẹ́kìtọ́ ẹ máa lákì ẹ máa lákì ariwo ṣá ẹ̀rì ariwo ló ń pè ìyẹn ò kó dé pàṣẹ kó má jojo wéré o tẹ́lẹ̀ bá kẹrẹ̀ mọ́lẹ̀ pàṣẹ báyìí tó bẹ̀rẹ̀ sí ní jó ìjó ẹlẹ́sìn yóò wá múra kankankankankankankankan torí kálukú ká máa wo ara wa tá a bá dé pé ní tá à ń ṣe ó takò fún ọlọ́run ká tún ara wa ṣe mọ́ òpin tọ́lọ́ bá torí ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ yìí mọ́ òwúra rẹ bẹ́ẹ̀ ọlọ́run bá fún wọn láàkáyè àṣà ni wọ́n sùnsùn kán lè wo ló fẹ́ jẹ nínú rẹ̀ sí àti dòdò àti ẹ̀dọ̀ àti ṣàkì àti ẹran àtàbọ́dì àti ìgbẹ́ mọ̀ọ́lù àti ìgbẹ́ ẹran mú kan nínú gbogbo ẹ̀ wọ́n ní wẹ́ẹ́ tọ́lọ́ ti kádàrà làákà yóò sọ fún ẹ pé ah, o gbọ́dọ̀ jẹlé so làákà yẹ yẹni tọ́lọ́wọ́ bá fi sọ òfin kalẹ̀ tá a fi bófin ọlọ́wọ́ bá lò àwọn ìran yìí àwọn náà ní ìran ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́ bá tó ròyìn fún wa nínú Al-Qur'an suratul Baqara wọ́n jẹ́ ìran ẹlẹ́ẹ̀kejì kún mọ́ àwọn tí ọlọ́wọ́ bá ròyìn fún wa lánàá àwọn onígbàgbọ́ wò ọlọ́wọ́ bá ní wàmínà náà sí. من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn àwọn ẹlẹ́kẹta àwọn ẹlẹ́kẹta yìí wọ́n burú ju àwọn ìran ẹlẹ́kejì yìí lọ kí ló fà á torí wípé kàlánkìní ni wọ́n kàlánkìní ohun tó dá sí wípé bí nǹkan bá funfun òun náà funfun bí nǹkan bá dúdú òun náà dúdú bí nǹkan bá pupa òun náà pupa nǹkan olè funfun kó dúdú bí nǹkan bá ti rí bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe rí lórí àwọn bẹ́ẹ̀ láńpẹ́ ní àwọn ilé àńpẹ́ láwọ̀ kàláńkì yìí àwọ̀ chameleon àwọn láńpẹ́ ní àwọn mùnáfìkì àwọn burú ju kèfèrí lọ ìkónira bá mùsùlùmí ti kèfèrí ó kéré sí ìkónira àwọn ẹni tọ́lọ́ fẹ́ ròyìn fún wa yìí kí ló fà á nígbà tí ẹ bá jẹ́ kèfèrí tó lóun ṣe mùsùlùmí kèfèrí lòun ó ti tán a ti pààlà nìyẹn what's your religion are you a muslim ara i'm not a muslim ọ̀rọ̀ ti parí bóòlù ṣe jẹ́ i'm a buddhist àmì christian àmì jewish nítorí wọn ti hẹ eléyìí ó ti yọ ọdún ọ̀rọ̀ rẹ̀ ni eléyìí ara o ọbaláwo lè ní o bantẹ́fà lè ní ẹ̀rí ṣàngójá lúgbó lè ní ṣàngódìdì lè ní ẹ̀rí ìfàyọkún mú lè ní ọ̀rọ̀ ti yanjú láti pé àlẹ́ dára wa láàmú torí pé àwa náà ó tètè mọ ṣọ́ra níbi ìbálòrò àwọn èèyàn bẹ́ẹ̀ èyí ló já sí pé tó bá jóbìnrin irú àwọn èèyàn wọ̀nyí tí wọ́n jẹ́ àwọn kèfèrí pọ́nbélé tí wọ́n ṣe kèfèrí alẹ́kìtà tí ṣe christians tí ṣe jews àwọn kèfèrí tí wọ́n ní tírà tó bá jóbìnrin ni ọlọ́run bá ṣe léwọ̀ fún wa ká fi wọ́n ṣèyàwó wọ́n sì pẹ̀rẹ̀ àlẹ́tọ̀ àti jẹ́ńbẹ́ ẹ̀rí pé tí wọ́n fojú hàn kúrẹ́sí pé dọ́rọ́rù wọn ìkónira bá àwùjọ àwa mùsùlùmí ìkórìíra bá wọn kan mùsùlùmí ìfarani ẹ̀sìn islam láwùjọ àwọn mùsùlùmí àwọn ẹni wọ̀nyí kò lè tó ìfarani àwọn èèyàn tá a fẹ́ ròyìn torí pé a ti mọ̀ wọ́n bá a bá ti mọ ọ̀tẹ́ ẹni a mọ̀ bá a ṣe bá lò ẹni ní ìlú mọ́kà ìran kẹfìrí níbẹ̀ ní ìlú mọ́kà anabi sallallahu alayhi wa sallam nígbà náà bá gbèdìdì ní ìjà anabi tó ń polongo la ilaha illallah anábì ní kul la ilaha illallah tuflihun ẹgbà la ilaha illallah ẹgbàgbọ́ kẹ́rin bá lè jèrè láyé àti láti kìyàmọ̀ àwọn tó gbàgbà àwọn tí ó sì gbà wọ́n gbógun tì í wọ́n fi ẹgbẹ́ rárá rárá kò sí gbójọ tó gbogbo àwọn ọlọ́run tá a níyì three hundred and sixty ọlọ́run tá a níyì ó wà sọ di ẹyọ kan pé ọlọ́run kan ní ká máa sìn ìrọ̀ kò sí tó wọ́n gbógun tì í wọ́n lé kúrò nílé wọ́n lé kúrò ládùúgbò wọ́n lé kúrò nílùú wọ́n fìyà jẹ wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ lẹ́yìn ẹ̀ wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ lẹ́yìn ẹ̀ tí wọ́n jẹ́ abọ́ tí wọ́n lóyún nínú wọ́n lé wọn kúrò nínú wọn ibi tí wọ́n tún sálọ wọ́n tún bàbá wọn bẹ̀ àwọn ẹni wọ̀nyí láì ìbejì ìjọta àwọn ó inú dẹ́sí pé ìrìn ẹlẹ́ẹ̀kẹta ta fẹ́ alimusulmọ́n alimusulmọ́n alimusulmọ́n alikafirun tó wà ní torí pé ìgbésí ayé nílùú mọ́ká ẹ̀sìn islamu nígbà náà ó gbóná ju ẹ̀rẹ́ náà lọ bẹ́ẹ̀ yóò bá di mùsùlùmí yóò di mùsùlùmí pẹ̀lẹ́yìn tó gbà yìí pé òun á di mùsùlùmí ó sì kú lórí ẹ̀ àbọ́wọ́n di mùsùlùmí òun sì wà lẹ́wọ̀n àbọ́wọ́n di mùsùlùmí gbogbo àwọn èèyàn ó sì kẹ̀yìn sóhun àti jẹ́ àti mú yóò nira fóhun yóò dá sí pé àwọn tó ń gbẹ̀sì islam nígbà náà àwọn tí wọ́n fẹ́ lọ́wọ́n bá ṣe lè tí wọ́n fẹ́ ìdẹ́sàn lọ́wọ́n bá ṣe lè wọ́n gbà pẹ̀lú ìṣọ̀kan pẹ̀lú ọlọ́run náà nígbà wọn wá dé lu Mádínà tó dá sí pé àwọn aráàlú Mádínà wọ́n tẹ́wọ́ gbẹ̀sẹ̀ ìsìláàmù ọlọ́run wá kàràrà kí ẹ̀sìn ìsìláàmù wá kànlẹ̀kùn gbogbo lẹ́kọ̀ọ́ kan kó sì fún ilé ẹ̀sìn ìsìláàmù kan fún láyè ní ọ̀pọ̀lọpọ̀ ilé nílùú Mọ̀dínà ọdún kìíní ọdún kejì tọ́lọ̀ ní kí ẹ̀sìn ìsìláàmù ti mọ́ kó máa dàgbà nílùú Mọ̀dínà débi pé ọ̀rọ̀ ti ń dé báwọn mùsùlùmí gbogbo tó ti lọ nínú dúkìá ọlọ́run dá padà fún wọn nínú ìyàwó tí wọ́n ti pa ọlọ́run jogún àwọn obìnrin fún wọn nínú dúkìá ló ti lọ ọlọ́run dágbára fún wọn ẹ̀ tó wá di pé ah, bó bá fẹ́ gbẹ̀sìn ìsìlámù kò sí ìnira ń bẹ̀ kò sí àkàkà bẹ́ẹ̀ ó kàn gbà náà ní wọ́ọ́rọ́wọ́ ó sì mọ gbádùn lọ ẹni tó ní fìyà jẹ ibi ìyẹn àwọn ìran yìí náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ìdìde wá àwọn ènìyàn táǹkì ní ìran àlèmọ̀nà àfikún kò jásí pé wọ́n wá ní hadhara islam hadhara islam wọ́n fi ẹ̀sìn islam wọn la ilaha illallah muhammadu rasulullah ṣùgbọ́n tó mẹ́lẹ́ yìí wọ́n ra wọn ò gbọ́ náà gbàgbọ́ wọn ò gbà náà nìbọ́ wọ́n ń kírun ṣùgbọ́n tó mẹ́lẹ́ yìí wọ́n wọn ò kírun bọ́lọ̀ eré náà yìí wọ́n ta àwọn mùsùlùmí ni wọ́n ń yẹ zaka ẹ̀ ṣùgbọ́n tó mẹ́lẹ́ yìí wọ́n wọ́n ń ta àwọn mùsùlùmí ni káwọn mùsùlùmí kọ́ lè ba ìlẹ̀ rògbóyá bákan náà jọ ní gbogbo wọn láàrín kúrò àwọn ẹ̀bẹ́ wọ́n léwu láti bá lò bó láti sọ́ra fún ẹni tá a rí kájọ́ ń kírun mọ́ṣáláṣí tá ń pàdé kódà ó ṣe bẹ́ẹ̀ kó ń gbọ́n mọ̀ ìtẹ̀lé ma Allahu akbar àdìsá aláwọ̀ akbar olù gbogbo ẹ̀ lájọ́ ṣe tó bá dásìkò léyà àjọṣe léyà ni àwọn ẹni adọ́gba ni bó láti sọ pé ẹni yéé ṣe mùsùlùmí ló ń yẹra eléyìí fọ́ tó dá sí pé aburú wọn ó pọ̀ ju aburú àwọn kèfèrí lọ anifak nítorí pé ó wá láti bí nafak nọ́pẹ̀ nafak òun ni nǹkan tó lẹ́nu méjì tó lójú méjì pipe nafak ni a rí pé yóò lójú kan níwájú lọ́tún atúndé kan ojú méjì yóò ní nọ́pẹ̀ nafak ni ibẹ̀ náà ti yọ nifak nifak òun ni ká fi dáadáa síta ká fi aburú sínú. Si ká fi ẹ̀sìn islam hàn níta ká fi kèfèrí sínú gbogbo ẹnikẹ́ni tó bá dá sí pé ń tà sọ yìí òun náà ni ìjẹ́ ẹ̀sìn islam rẹ̀ kó mọ̀ pé bá a bá ti yẹn gẹ́gẹ́ bí mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run kèfèrí ni eléyìí náà fáwọn pè ní al-nifaqu al-aqdi al-nifaqu al-akbar hypocrisy major hypocrisy ìwà ìwà mùnáfìkì tó tóbi kò lélẹ̀ ọlọ́run ní indal mùnáfìkì ọlọ́run ní ẹ̀rí àwọn mùnáfìkì bẹ́ẹ̀ fi darkil asfali minan nar àwọn ẹni wọ̀nyí ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ inú náà jahannama láyé wọn kódà ibi tí wọ́n wà tó ti ju táwọn kẹfẹ́ rí wà àwọn ẹni wọ̀nyí látara yìí pé wọ́n á kó nira báwùjọ mùsùlùmí wọ́n á kó nira bá àwọn onímọ̀ wọ́n á kó nira bá mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin wọ́n á kó nira bá tírẹ́sì àwọn ọmọ ọkọ̀ tíra nínú tíra tó mọ ọkọ̀ dáadáa lè jẹ mẹ́wàá aburú ẹ̀kọ́ wà ń bẹ dáadáa lè jẹ ọgọ́rùn-ún aburú kan wà ń bẹ àwọn onímọ̀ láti gbára lé wọn nígbà abdullahi bá kọtíra abdulrahman kọtíra abdulrahman kọtíra ìwé abdulrahman rọ pé yóò tún mọ pẹ̀kọ̀ sí kékeré bẹ́ẹ̀ láti gbára lé ọlọ́ni innal munafiqina fi darkil asfali minan nar ọlọ́ni ẹ̀rọ àwọn munafiki ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ ẹnu náà yé wọn torípa àwọn ọmọ yìí mùtàbí dẹ̀bí náà ni wọn mùtàbí dẹ̀bí ẹ̀ láti di gírí dùbà dábà dábà ni kí nǹkan máa farabalẹ̀ sókè tán náà kó mọ lọ kó mọ bọ kó mọ lọ ọlọ́ni mùtàbí dẹ̀bí náà wọn lọ báyìí wọn lọ tún wọn lọ sí láìláàwù láì wà láìláàwù láì wọn ò ní darapọ̀ bá àwọn mùsùlùmí lọ́kàn wọn bẹ́ẹ̀ ni wọn ò ní darapọ̀ mọ́ kèfèrí níṣe fi wọn subhanallah ìṣiṣẹ́ àwọn ènìyàn ìṣiṣẹ́ wọn nìyẹn ìran nífàkù kan tí wọ́n ń bẹ wọ́n máa pè ní ànífàkù al-amali ànífàkù al-asghar ni minor hypocrisy ìwà ìwà mùnáfìkì tó kéré anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní a mẹ́ta kan bẹ ẹni ayatu ni monafik salat ààrẹ monafik mẹ́ta kan bẹ gbogbo ẹnikẹ́ tó má fi lè nìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí kó mọ̀ pé monafik yìí monafik lò ìdá àdásà kádàdà tó bá sọ̀rọ̀ ìrọ̀lùwà ó mọ̀ kó ń parọ́ kó sọ̀rọ̀ kó má parọ́ wáyìdá wáàdá akhlaf ẹ̀rí wáyìdá wáàdá òun ni ó ṣàdéhùn òun náà ló yà pa àdéhùn wáyìdá tó ní hàn tó máa fún ní nǹkan sọ́gbà mọ bá wa tọ́jú ẹ̀ afúnṣọ́ lélẹ̀ bóyá ọmọ ni bá wa tọ́jú tó ó sì gbà pẹ̀lá mọ́ náà dúkìá ni owó ni ọrọ̀ ni ó sì gbà pẹ̀lá mọ́ náà hàn yóò jàmbá arábìnrin àwọn ọ̀wà ìwà mọ̀náfíkì ìgbà tó mùsùlùmí á jìnà sórí àwọn ọ̀bẹ ṣùgbọ́n ẹni tí wọ́n yìí bá ń bẹ lára rẹ̀ tí ẹ tún fúyẹ́ sí ẹni tó dá sí wípé òun tí ẹ fi nìfáàpù ńlá ló fi ń bá ọlọ́run ọba lò ìyẹn ni wípé ó fi ìwà tí ò da ìwà kúfúrú ẹbọ ṣíṣe ó fi sórí ẹ̀mí bẹ́ẹ̀ ó fẹ́ sísìlámù sí àwọn mùsùlùmí ọlọ́run ọba ni wàmí nà náà sì ọlọ́run ni ó ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn anáàsù náà pèlé nìyàn àwọn afá àwọn míì àní kò sí dábí pé wọn náàsù torí pé látara lè sì lọ ìgbàgbé a máa ń gbàgbé nǹkan àwọn míì náà rárá dábí pé wọn náàsù àwọn láti bí kí alḥaraka lílọ bíbọ̀ lílọ bíbọ̀ lílọ tá a bá ti kan tí ò lè àwọn míì ní rárá wọ́n ń pe èèyàn ní násù torí wípé à ń ríra wa ìdàkejì rẹ̀ ní jínù táàrí àjínù ní tó pamọ́ ànásù ní tó hàn ọlọ́ọ̀ni wà nínú násì ọlọ́ọ̀ni ó ń bẹ nínú ọmọ ìdí ènìyàn máa yà kúlú amanna ń bẹ nínú wọn tí ó mọ̀ sọ yí pé amanna àwa ò amanna billah anígbàgbọ́ fọ́lọ́wọ́n bá Allah agbọ́lọ́wọ́n bá gbọ́lọ́ kan ṣoṣo ẹ̀rí wa bil yawmil akhir bẹ́ẹ̀ sì ni kìí ṣe ọlọ́run nìkan lágbàgbọ́ atúndàgbọ́ nípa ọjọ́ kẹyìn agbàgbọ́ nípa ìyà sàárè agbàgbọ́ nípa ìdẹ̀ra sàárè àwọn àmì tí ó ṣẹlẹ̀ kí ilé ayé kú tó parẹ́ gbogbo ìlàgbàgbọ́ bá náà bí ṣe ròyìn gan bẹ́ẹ̀ la ṣe gbàgbọ́ kódà àlùjànnà àti iná ìṣirò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afárasìn láti ọlọ́ni wà mí nà nẹ́ẹ̀sì máa ń yà kúlú àmàna billahi wà mí ìyá omi áfírì ọlọ́ni àwọn ẹni wọ̀nyí wọ́n làwọn nígbàgbọ́ ní ọlọ́run àtọ́jọ́ ọjọ́ kẹyìn ọlọ́ni wà máa hún bí múmi ní iná ọlọ́ni rárá o wọn ò nígbàgbọ́ sí o wọn ò nígbàgbọ́ sí o torí pé ìgbàgbọ́ orí ọkàn nígbàgbọ́ ti kọ́kọ́ jókòó náà ká mọ tó bá dá sí pé iṣẹ́ ìgbàgbọ́ òun ló fi ń hàn ṣùgbọ́n ìdààmú ìjókòó lórí ọkàn rẹ̀ là ń pè ní mùnàfìkì ẹ̀rì orí mùnàfìkì abẹ́nikẹ́ni tó dá sí pé òun tiẹ̀ òun fi iṣẹ́ ìgbàgbọ́ òun fi ń hàn bákan náà ìgbàgbọ́ wá jókòó lórí ọkàn òun là ń pè ní kí mùmìnì orí mùsùlùmí mo dá sí pé ìgbàgbọ́ ó kù káàtà ó bùkátà nǹkan nke lára wa ọkàn ọkawa ahọ́n wa oríkèríkè ara wa ọkàn wa ìgbàgbọ́ ń jókòó sí ahọ́n wa ara wa láfi ṣe oríkèríkè ara ṣùgbọ́n ní fi ara ṣe tó ń fọ tó ń fi sọ bẹ́ẹ̀ ni kò sí lórí ọkàn rẹ̀ ẹni ọlọ́run ni wọn ò ní ṣe onígbàgbọ́ òdodo bẹ́ẹ̀ sì ni lóòótọ́ ó rọ ọlọ́run ọba lọ́rùn láti dá wọn mọ̀ kò rọ ọba lọ́rùn láti dá wọn mọ̀ adébọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tó lọ́run ọba tó júwe àwọn mọ̀nàfìkì nínú àwọn tó ń tẹ̀lé tó júwe rẹ̀ fún ikọ́ náà sáré ní wọn rẹ́bi tó bá rí bẹ́ẹ̀ ni wọ́n lọ lórí wa akókó pa wọ́n tó ń bá pa àwọn yóò máa ní àwọn mùsùlùmí ń bára wọn jà ń para wọn torí pé àwọn èèyàn wá bákan náà rí so ó a lè dá mùnáfíkì mọ̀ mùnáfíkì tá à ń sọ yìí a lè dá mọ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá mọ̀ wọ́n tọ́lọ́wọ́ bá mọ̀ lórí kálukú tí ó fi sórí ọ̀tọ̀ kò sí tí bẹ lórí ọkàn wa tó pamọ́ sọ́lọ́ ọlọ́run ní ní tí àwọn ẹni wọ̀nyí tí wọ́n fi di aláìnígbàgbọ́ òní wípé yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun ọlọ́ni yukhadi'una Allaha àwọn ẹni wọ̀nyí yukhadi'una Allaha ẹ̀rí khada'a alkhada'a àbí alkhida'u kí ló gbẹ òun náà ni kó dá sí pé n tá ń ṣe ìyẹn kọ́ la gbà lérò ìyẹn kọ́ ní bẹ́lẹ̀ ni wà tó ti ní tá à ń ṣe láfẹ́kẹ́ ní tá à ń rí ṣùgbọ́n ẹ̀kọ́ ló ń ni wà nígbà pé náà fàdá àyè èdè wá sí pé anábì ní tá a bá ń tajà tá a rajà kò sí àlùfàdá tá a pè ní àlùfìlábà kò sí nínú òṣì tó bá fẹ́ tà tà tó bá fẹ́ rà rà ẹ̀rí bó bá ń tà mọ́tà bó bá sì ń rà mọ́ra wọ́n fi dúdú pé funfun wọ́n fi funfun pé dúdú ẹ̀rà ẹ̀bára ìṣòwò iye tó bá ń tajà ní kó sọ iye tó bá fẹ́ rajà ní kó sọ ẹ̀ ti ṣe dínàdúrà ọlọ́ni ẹ̀rọ àwọn mọ̀náfíkì yukhadi'una Allaha yukhadi'una Allaha wọ́n ń tan ọlọ́run pẹ̀lú gíní pẹ̀lú ìsọ pé ah, ah, la ilaha illallah la pẹ̀lú ìmọ̀ kírun pẹ̀lú ìmọ̀ gbàwẹ̀ walladina amanu wọ́n sì ń tan àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n jọ ń pè la ilaha illallah tí wọ́n jọ ń kírun tí wọ́n jọ nígbàgbọ́ nínú Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n jọ ń gbàwẹ̀ tó ráwọn ìlú mọ̀ ẹ̀rọ fún ah, ara náà ni wọn mùsùlùmí wà máa yá dàrúnà ilá àǹfúsà ohun ọlọ́ni wà máa yá dàrúnà ọlọ́ni wọn tán ẹnìkankan ilá àyàfi àǹfúsà ohun ara wọn ni wọ́n tán wà máa yá ṣòrúnà ṣùgbọ́n wọn mọ̀ para wọn ni wọ́n tán bó ṣe wulẹ̀ kí mùnáfíkì kó pẹ́ láàrin mùsùlùmí tó bó ṣe wulẹ̀ kó fara ní mùsùlùmí tó bó ṣe wulẹ̀ kó kó nira báwọn tó ń dọ́kan náà ló kúrò láyé ẹ ọdún ló lò láàrin wọn ni ogún ọdún ló lò láàrin wọn ni ogójì ọdún ni yóò ní o bá ti kú ó ti tán ó tó bá ti láyé ó náà na ní tó bá fi ilé ayé ṣe yìí pẹ̀lú ogún ọdún ọgbọ̀n ọdún ìyà ju àwọn àsìkò tó fi fara lé àwọn mùsùlùmí lọ ayé àlẹ́gbọ́ Muhammad sallallahu alayhi wa sallam àwọn mùnàfíkì pọ̀ jàǹtìrẹrẹ nígbà náà ẹ wá ara àwọn mùnàfíkì pẹ̀lú àwọn náà dàlẹ́ ìwọ́n ti kú àbí wọ́n ti kú ó sáyé náà láti gbà náà dé sí wọ́n ń jẹ ìyà nínú sáré wọ́n sì máa jẹ́ lẹ́lẹ́ ìtàlẹ̀ ìyá mọ̀fìdé ẹ̀ẹ́dì bọ́lá bá tó wá gbé wa dé wọ́n tún ṣe ṣírò owó náà wọ́n tún kọ̀tínú ìyà náà títí wọ́n tún wọ́n náà ó máa wà nínú ẹgbẹ́ ilé ẹ̀dá tó bá láǹfààní lẹ̀ táwa lẹ́nu yìí ń tàn kálẹ̀ yìí tàn kára rẹ̀ tó tàn ọlọ́run ní fi qulubihim maradun ọlọ́run ní ẹ̀rọ àwọn ẹni wọ̀nyí yẹn làwọn munafiki fi qulubihim maradun ọlọ́run ní maradun ń bẹ lórí ọkàn wọn kí náà pè ní òun ni ààyè gbogbo ààyè tí bá ti ń dé bára ẹni a máa ń pè ní àárẹ̀ kìí ṣe ara wa nìkan ní máa ń ṣàárẹ̀ ọkàn náà máa ṣàárẹ̀ eléyìí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn eléyìí sì nìyí nínú tọ́lọ̀ fi rán àwọn ànábì ọlọ́run kọ́ wọ́n ṣàlàyé fún wa ni ara wa la gbà pé máa ń ṣàárẹ̀ àmọ́pọ̀ kan máa ń ṣàárẹ̀ àtàrà àti ọkàn ní máa ń ṣàárẹ̀ bára wa bá ṣàárẹ̀ àmọ́ wa àwọn doctors àwọn onímọ̀ ìlera tí ó tọ́jú ara wa bóyá fíbà ni malaria ni kánsà ni ohunkóhun tó kó lè jẹ́ àárẹ̀ tí ó mọ dé bá ní ẹ̀rí amọ̀náwó amọ̀náwó nára kálíbà lè gbádùn ẹ̀rí bára ní sàárẹ̀ yìí tó mú bá nàdé tó mojú bẹ́ẹ̀ ní ọkàn náà mọ́ sàárẹ̀ ọkàn mọ́ sàárẹ̀ ló dá sí pé ọkàn ó burú ju ara tó ń bẹ́ẹ̀ lórí ó burú lọ wọ́n ń pe àìsàn kan ní kánsà ọlọ́run fi dá wa wò àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní àwọn tí ìlókùn fún àìsàn yìí tó ti fún wọn tí ìlókùn fún yìí ẹ rí i bí a breast cancer ni liver cancer ni tongue cancer ni ẹ̀rí eh, kidney cancer ni ló mú wọn ni wọ́n ṣe ìgbìmọ̀ ẹ̀bá àwọn mọ̀lẹ́bí wọ́n ṣe dààmú lọ dààmú bọ̀ wọ́n náà owó nara ǹjẹ́ náà bá kára àkó gbádùn wọn yóò gbádùn èyí tó sì gbádùn náà sì yóò sì kú àbí òtítọ́ náà ìnira tán ṣùgbọ́n àwọn àárẹ̀ tọkàn bí àárẹ̀ ìbọ́lọ̀ bàbá orogún ìṣẹ́bọ́sọ́lọ̀ bí àárẹ̀ ìṣesìná bí àárẹ̀ ìmọ̀jalè bí àárẹ̀ ìmọ̀parọ́ bí àárẹ̀ ìmọ̀jíǹkan oníǹkan ìmọ̀débìnkan oníǹkan láìgbàyànda àbí àárẹ̀ ìmọ̀ gbọ́ orin àbí àárẹ̀ ìmọ̀ dúdú ẹ̀ sí àwọn eléyìí ẹ sọ fún mi ìlú wo ni wọ́n lè bẹni tí àárẹ̀ ìbá ń bẹ lára rẹ̀ tó máa ń bẹ lọ́rọ̀ pẹ̀lú òní wọ́n lè gbé lọ ṣé germany ni russia ni ìdí ìyá rẹ̀ bá ṣe yẹ wọ́n lára ẹ̀mẹ́ ni wọ́n yá ẹ̀jẹ̀ náà hospital wọ́n daṣẹ́ lẹ̀ federal hospital làbújá wọ́n làwọn náà òṣìṣẹ́ ó yá europe ó yá america ó yá ó yá ó yá ó yá ó yá ẹ sọ fún mi ẹni tó lè wà lára rẹ̀ tó lè wà lórí ọkàn rẹ̀ níbo ni wọ́n gbé lọ wọ́n gbé lọ america orire rẹ̀ yóò tún improve sí ni a second degree yóò tún gbà lórí ẹ̀jọ̀ lọ bẹ́ẹ̀ sì gbé lọ àwọn ará abúlé wọn dáná tó sì yé kó sí pé yìí ọkàn ó ju gbogbo àárẹ̀ tó wulẹ̀ kó mú ni tí máa mọ̀ mẹ́ẹ̀dé ènìyàn lára àárẹ̀ orí ọkàn jù bẹ́ẹ̀ àwọn wa pín orí ìrújú méjì ni ó mọ kó yẹ sí ẹ̀rí alákọ̀ọ́kọ́ òun náà ni mọ́rọ́dù ṣubùhá ẹlẹ́gbẹ̀ẹ́jì òun náà ni mọ́rọ́dù ṣàbàwá mọ́rọ́dù ṣubùhá òun ni gbogbo ẹnikẹ́ni tó wáá pé àárẹ̀ ti ń bẹ lọ́kàn rẹ̀ ó mú ó mú láì mọ́ nígbà àkọ́kọ́ lọ́wọ́ bá ọkọ̀ ṣoṣo ni ó mú láì mọ́ gbà yẹ pé ọlọ́run ọba kò bí máa ẹni kò sì bí ó láì gbà pé ọlọ́run ọba ọkọ̀ ṣoṣo ni àbẹ́ni tá a bá rí tó gba ẹ̀kọ́ lọ́hùn pé méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje kò tiẹ̀ ló ń kà àbẹ́ni tá a bá rí tó ní kò sọ́ lọ́hùn lórí ẹni yìí mọ́rọ́dù kí mọ́rọ́dù ṣùgbọ́n mọ̀ rí tó dá níta yóò mọ̀ ṣe ṣìnà bó tún ní méjì náà yóò mọ̀ ṣe ṣìnà bí ó sì níyàwó náà ṣìnà rọ̀ lọ́rùn dáadáa ọtí mú mu ó rọ̀ lọ́rùn à ń fa gbó yóò mọ̀ mu gbó ni nígbà tí yẹn mu pure water ẹni wà ní ah fat ní tí ìgbẹ́dọ̀ ara mi láàrin kí ló ṣe ọ́ ní tí ìfàsẹ̀tì mórìsì mọ́rọ̀dù wo nìyẹn mọ́rọ̀dù ṣàhàwà yẹn ni pé ó fẹ́ ó fẹ́ satisfy passion yẹn ó fẹ́ bá ara rẹ̀ ó fẹ́ bá dárò ó fẹ́ tẹ́ ara rẹ̀ lọ́rùn èyí náà ń pè ní mọ́rọ̀ bíi mọ́rọ̀ bíi ṣàwọ̀ méjèèjì orí ọkàn ni máa gbé orí ọkàn ni méjèèjì máa gbé ọlọ́run wá ní fi qulubihim maradun ọlọ́run ní ẹ̀rí àwọn mùnáfíkì tí wọ́n sọ pé àwọn onígbàgbọ́ nínú ọlọ́run lórí ọkàn wọ́n sì mọ kí wọ́n mọ gbà lórí ọkàn wọn ẹni ìgbàgbọ́ òsì bẹ́ẹ̀ wọ́n lọ́rùn pọ̀lọ́pàá lórí àwọn wọn kí ni wákàtí márùn ṣùgbọ́n lórí ọkàn wọn ò gbàgbọ́ ọlọ́run wọ́n kẹ́yìn sófin ọlọ́run kódà wọ́n kórìíra ọlọ́run lórí ọkàn wọn bí olóbìnrin márọ́dún ọlọ́run ní àwọn ọ̀gá ìsinmi yìí àárẹ̀ ń bẹ lórí ọkàn wọn fàzádà hùmù náà márọ́dọ́ ọlọ́run tó wá lékún àárẹ̀ yóò tún lékún ó tún lékún àárẹ̀ yìí fún wọn tó bí pé bá a bá ṣe súnmọ́ náà bẹ́ẹ̀ lọ́run bó ṣe súnmọ́ wọn bí ẹ bá súnmọ́ náà pẹ̀lú gbàgbọ́ ọlọ́run bó súnmọ́ pẹ̀lú àlékún ìgbàgbọ́ ìyẹn pé ọlọ́run bó yóò mọ fi rọ lọ́rùn gbogbo tí ó mọ jẹ́ kó rí iṣẹ́ ìgbàgbọ́ ṣe bẹ́yàn bá sì kẹ̀yìn sọ́lọ́run tí ò ṣiṣẹ́ ẹni tí ò súnmọ́ lọ́run tí ò ní ìgbàgbọ́ gbogbo tí ó mọ rọ lọ́rùn tí ò ní rí iṣẹ́ ìgbàgbọ́ ṣe náà ni ọlọ́run bó mọ fi rọ lọ́rùn ẹni kéèyàn ó sùsùn kó sì pé torí pé àwọn bá wọn ara wọn jà wọ́n á sì bọ́ sí ìgboro wọ́n bọ́ sí títì nítòkù náà ní pé gbogbo ẹ̀yin tẹ́ ní mọ́tò ní títì wọ́n kò mọ̀ fọ́ gíláàsì yìí ó sì ń rọ̀ lọ́rùn ó sì ń fọ́ ó sì ń rọ̀ lọ́rùn bàbá rẹ̀ orí kẹ̀kẹ́ ó sì ń fọ́ ó sì ń rọ̀ lọ́rùn ó sì ń fọ́ ó sì ń rọ̀ lọ́rùn ọlọ́run ẹ̀ ọlọ́run tó ń lékò fún máa ṣe máa ṣe máa ṣe torí pé àárẹ̀ ìbẹ̀ lórí ọkàn sí bá ní àárẹ̀ lọ́kàn bọ́kẹ́yìn bá ń ṣàárẹ̀ tí ò mójútó ẹ́ ìtọ́kọ̀ wọn máa ṣe tí ó fi máa dípẹ̀ta tí ààrẹ yóò fi máa lékún ọlọ́wọ́ máa ṣe lọ́nà fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá ṣe lọ́rùn tí ó tọrọ àforíjì ọlọ́run wọn ní káwọn mọ̀lẹ́kà kí wọ́n kan omi òjò dúdú kí wọ́n kàn sí wọ́n kàn sí i kò tún tọrọ àforíjì ó tún kó sínú ẹ̀ṣẹ̀ ó tún kàn sí bó ti ń kó sínú ẹ̀ṣẹ̀ tí ò kúrò níbẹ̀ tí ò bá ẹ̀mí ara rẹ̀ yíyá yìí bẹ́ẹ̀ wọ́n mọ kàn sí wọ́n mọ kàn sí wọ́n kàn sí wọ́n wá kàn sí débi wípé àwa gàn pa àwa rọ̀kìn ká gbogbo ọkàn rẹ̀ yẹn tó lọ́n pè ní khatamọ̀ lọ́wọ́ ọlọ́run ti wá sílẹ̀ ọkàn rẹ̀ pa nìyẹn ọlọ́run ní balẹ̀ bala máa kẹnu ìṣègùn ọlọ́run ní tí wọ́n ń ṣe níṣẹ́ ní tí wọ́n ń ṣe níṣẹ́ òun la fi rọkìnká ọkàn wọn òun la fi sílì ọkàn wọn pa ọkàn wọn yóò wá dípẹ́tà kò sí bẹ́ẹ̀ ká fún kò ní wúlò fún wọn kódà bẹ́ẹ̀ ń ṣe wáàsí fún kò fẹ́ gbọ́ wáàsí mọ́ fẹ́ lèmi lórí ni. arábìnrin muhammad sallallahu alaihi wa sallam ó ní ṣùgbọ́n tí mùsùlùmí tó bá ṣe dáadáa ọlọ́run ní káwọn mọ̀lẹ́kà fún wọn kan òjì funfun fún wọn kan sí tó tún ṣe dáadáa ó tún kan sí títítítítítítítítítítí yóò wá di pé ọkàn tòun náà wá dí pẹ̀tà yóò dí pẹ̀tà lórí funfun àwa mọ́ gbóò tó bá gbọ́ orin báyìí yóò mọ̀ fọ́ lórí yìí ẹ ṣe ń ba títì jẹ ẹ ṣe ń ba àkókò jẹ ẹ ṣe ń ba àkókò jẹ tó bá ní dọ́lọ́wọ́ ọba ò fẹ́ dọ́lọ́wọ́ ọba kọ́ dọ́lọ́wọ́ ọba ò ní yọrú sí yóò kórè rẹ̀ ọtí ọtí ọtí àwùsùbìlà àwùsùbìlà ǹdẹ́mọ̀ gbọ́lẹ̀ rẹ̀ ni afẹ́yẹ̀ mọ́ bọ̀wọ́ ẹjá jò nǹkan ṣe ẹ̀dùn tí mo jọ ọmọlẹ́bí rẹ̀ ní mọ́nú torí pé gbogbo tó bá ti jẹ́ bí nǹkan ẹ̀ṣẹ̀ kò ní rọ̀ lọ́rùn kò ní rọ̀ lọ́rùn kódà tó bá kó sínú ẹ̀ṣẹ̀ kan báyìí orí fífọ́ ló gbé borí ṣe ń fọ́ ọbẹ̀ lára ó mọ lọ́gùn balrọ́ọ̀nà aláàkó lóbìnrin máa kẹ́rin ẹ̀yà tìbọn nítorí kálukú bá fi ọkàn rẹ̀ sí ìgbóná ọlọ́run ọba yóò ràn lọ́wọ́ lórí ọlọ́run ní fasada gbogbo ọmọ ọmọ ọlọ́run ní àwọn ẹni wọ̀nyí òun lékún àárẹ̀ tí ń bẹ lórí ọkàn wọn òun lékún sí fún wọn wàlà hum adáhùn ọlọ́ni àwọn ẹni òyìnbó láwọn ọmọdé abúlé alẹ́ yóò mọ bẹ fún wọn ẹ̀rí ìyà irú ìyàwó ni alẹ́ ìyà tí máa ń tani tí máa ń roni ìyà tí máa ń roni tí máa ń tani subhanallah ìyà yìí wọ́n mọ̀ pé ìyà yìí ó ń kó nira wọn ṣùgbọ́n tí wọ́n bù sọ wípé wọ́n ìyà yìí àfẹ́mọ̀ wọ́n tún mọ́ ìyà yìí torí pé látara ìyà yìí náà fi ń jẹ náà mu ẹnu omi gbóná omi samuum òun ni wọ́n mọ̀ ìnira ni wọ́n ṣe mú yóò mọ̀ jẹ fún wọn ẹ̀gún ẹ̀gún igi òun ni wọ́n mọ̀ jẹ wọ́n ṣe ń jẹ yóò mọ̀ bà fún wọn jẹ síbẹ̀síbẹ̀ wọn ò ní yó wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ìyẹlẹ́ta ilé ìròyìn yẹn wọn bá Allah subhanahu wa ta'ala kó má ṣe oníkálukú wa ní mùnáfíkì ó ṣe wá lónìí bàbá òdodo àti tó nígbàgbọ́ òdòdó kọ́nà kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sí sí lórí ẹ̀ ọlọ́run bá ńlá sọ fún ọlá ní wọ́n làwọn máa bá mú àlímú bí máa kẹ́ ló yẹ bíbú ná wọ́n náà láwọn ẹni wọ̀nyí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìyà yìí o látara ìtú irọ́ tí wọ́n kí nǹkan dúdú ká ní funfun ni nígbà tí ìyẹn bá ti lójú méjì ó ti dókùrọ̀ ntí àwọn ẹni wọ̀nyí tí wọ́n pè nírọ́ tó tóbi jù òun náà ní al-imanu billah ìgbàgbọ́ nínú ọlọ́run wọ́n gbà lẹ́nu wọn yí pé rárá ọlọ́run ọba kì í ṣe ẹyọ ọ̀kan méjì mẹ́ta ni àbí kò tiẹ̀ sí rárá wọ́n wá ń fi funfun hàn sáwọn mùsùlùmí la ilaha illallah muhammadu rasulullah fúnrárì máa falẹ̀ ṣùgbọ́n àná la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹ̀ẹ́n lókè ìgbà tí inú wọn ó yàtọ̀ sí ìta wọn wọ́n ti kó sínú irọ́ ẹ̀ẹ́n bẹ̀rẹ̀ yóò ní àwa mùsùlùmí yóò ní wa lára àti lè wọ́n kékeré ṣùgbọ́n lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run kódà wọn burú ju kèké ní lọ́dọ̀ ọmọ ọlọ́run wà láwọn ọmọ àdáhùn àlímú ìmọ̀ọ́kẹ́rún yẹ ìbò náà èyí ẹ̀kọ́ ní ìfọ́ ló dásí pé ní tí ń bá ń bẹ lọ́kàn wa òun náà ní ká mọ ogun síta ká sì rí pé tá a fi sọ́kàn tó jẹ́ òdodo ni ká rí pé tá a fi sọ́kàn ìgbàgbọ́ ni ìtọ́lọ́wọ́n bá fẹ́ ni òun náà ní ká mọ wí mùsùlùmí àìsí ṣọ̀bẹ ṣe rí mọ́lé àìsí olójú méjì bí ọ̀bẹ la ilaha illallah nígbà dẹ̀rùn nígbà nira la ilaha illallah yìí nira àbúrójì ẹlòmí ìnira ọkàn látara ọmọ látara aya látara ọkọ látara ilé látara iṣẹ́ ẹ̀sìn rí bó ti á ṣe bẹ́ẹ̀ mọ́kìrù tẹ́lẹ̀ ẹ́ à ó ti yí náà nù nígbà ní ṣe máa ń yí ni bàtà gbogbo náà kínú kínú kínú kínú náà ní àtà ń bèèrè náà rí à ń bèèrè ọmọ àrí à ń bèèrè ilé àrí à ń owó àrí síbi tẹ́ wá lọ ilé rówó síbi tẹ́ lọ ilé ibi tẹ́ lọ yẹn ìkẹyìn sófin ọlọ́run ni ó bí fún yín ọmọ A àlọ́mọ sábà àwọn oníbùkátà ni wá àwọn àlọ́mọ sábà ọmọ ìdí ènìyàn bíi titi wa tó dájú pé kódà bùkátà tiẹ̀ gan ó ju tiwa lọ lára bùkátà tiẹ̀ làwọn táwa bá àwọn táwa bá gangan lára bùkátà tiẹ̀ nínú ẹlòmíì ẹ̀rí alóhùn ṣe mùsùlùmí ẹ̀mí kìíní kan ti bàlẹ́ òun lórí àdàbà kìíní kan ó ti kó sóhun lórí láì mọ̀ pé ṣètọ́ ni èṣù òní bá ló gbà àwa fẹsẹ̀ ìsìláàmù sílẹ̀ apá kùránìtì apá la ilaha illallah tí ń bẹ lórí ọkàn rẹ̀ yìí àbàjẹ́ alóhùn wa kìnnìkan káàkiri nìkan yóò mọ wa lọ yóò mọ bọ̀ ó ní omu pure water wa bọ́tún yá wọn ní omu five litre wa tó bá yá wọn ní omu ten litre wa tó bá yá ó padà dé gbé dúrọ́ọ̀mù omi lọ tó bá yá ẹ̀rì omi ó padà gbé lọ kí ló dé tá lè dúró ti ọlọ́run ọba gbogbo ọmọ ẹ̀dá ènìyàn oníbùkátà ni wá gbogbo ọmọ ẹ̀dá ènìyàn oníbùkátà ni wá àwọn tó lọ gbọ́rọ̀ lọ bá àwọn oníbùkátà làwọn náà abá àti ìrí ni mélòó àìmọye mùsùlùmí tó lówó ju kékeré lọ àìmọye kékeré tó lówó ju mùsùlùmí lọ kásì náà yóò ní alówó bẹ́ẹ̀ sì ni kámọ́sì náà yóò ní kámọ́ lówó kásì náà yóò ní kámọ́ lówó kásì náà yóò ní kámọ́ lówó mélòó mélòó ó láyé mọ́ṣáláṣí tí wọ́n ti kọ́ tán mọ́ṣáláṣí tí wọ́n ti kọ́ tán mélòó mélòó ìbájá sí pé ìmáàmù àbí àfa àbí khalifa àbí mùkádàmù wọ́n bá ní kápá láti lè sọ̀rọ̀ dó lọ́wọ́ ni kí ló dé tí wọ́n tún parí mọ́ṣáláṣí wọn kú sí kápá ni kò sí kápá ni oníkálùkù wa ọlọ́nà láàmú ọ̀tọ̀ lọ́ni mélòó mélòó ni jọ́ọ̀jì tó dáa subhanallah kò sí kankan bẹ́ẹ̀ àwọn kan nídìí owó wọ́n nídìí owó láti parí ẹ̀ wọ́n nídìí owó láti ralẹ̀ wọ́n nídìí owó láti ṣe lẹ́yìn wọ́n nídìí owó láti ṣe tọ̀hún ibẹ̀ náà ni ó wà lọ́gbẹ́ dákun ẹjọ́ ẹjọ́ mo nídìí owó ni ìyìn lówó ni ẹni tó lọ sábà tó bá lówó ni chọ́ọ̀chì rò ní rí bẹ́ẹ̀ mọ́ṣáláṣí rò ní rí bẹ́ẹ̀ ilé kéwò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn lákàyè wa kó kúrú ọlọ́run bá ní wà náà wà kọ̀rọ̀bù ilé oúnjẹ hamlin wari ọlọ́run ò súnmọ́ wájú káṣọrun wa lọ ó mọ problem tàbá yìí òun náà ni ó sì gbọ́n òun náà ló bá sọ problem wa àwọn àmọ́ sálọ àmọ́ sábọ̀ àmọ́ sálọ àmọ́ sábọ̀ àmọ́ sálọ àmọ́ sábọ̀ ẹlòmíì kí ni wá ìṣọ́ náà ló ń wá ìṣọ́ ni ìṣọ́ ni ìṣọ́ ni ìdákanjọ ìṣọ́ ni àwọn àjẹ́ ni ìfẹ́kọ́ mẹ́jẹ mí ni ìfẹ́kọ́ mẹ́jẹ mí ni ibi sálọ náà gbẹ́dẹ́ tí wọ́n sì fún un ẹ̀jẹ̀ tí ó jáde lára rẹ̀ kódà bẹ́ẹ̀ àjẹ́ bá mú gan kò lè tó dájẹ́ òmù subhanallah ló dé tó lè dúró lọ́wọ́ dúró tó lọ́wọ́ ọlọ́run ní asúnmọ́ yín ju kásán ọ̀run yín lọ ọlọ́run tó súnmọ́ wa ó mọ problem tá a bá yí ká sọ fọlọ́run ká bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ èèyàn ni wọ́n náà kò sí speciality kankan ní wípé ẹni yìí ẹnu àgbàlóbi tí gbó ni ó bì nìyẹn kì í ṣọ̀rọ̀ àdúrà torí pé ẹni tó lọ sábà ó mọ́kọ̀rọ̀ ẹni yìí ó mọ́kọ̀rọ̀ àfà ó mọ́kọ̀rọ̀ ìmáàmù ó mọ́kọ̀rọ̀ pásítọ̀ ó mọ́kọ̀rọ̀ ẹ ṣùgbọ́n wọ́n fúnra rẹ̀ ó mọ́kọ̀rọ̀ ẹ èyí tó bá mọ̀ kó o ṣe ó kù díẹ̀ káàkó túnra rẹ̀ ṣe kó o sì bẹ́ náà ẹni tó bá lọ sọ́mà tó ti ẹ̀ mọ́kọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì èèyàn funfun ní lọ́sàn-án tó bá lóhùn báyìí èèyàn dúdú ni ajínigbé babalẹ́lẹ́mí àbábájínigbé kí ló dé táwọn wá dára wa láàmú la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam bá a bá nígbàgbọ́ sílẹ̀ yìí a lè ní ọkànbalẹ̀ káàmọ̀ dára wa láàmú níbi tí ò sí lọ́wọ́ wa náà láti mọ lásìkò àìní ọkànbalẹ̀ ká ń pariwo náà ìfọkànbalẹ̀ tún lé sí náà ni ṣùgbọ́n tí yẹn bá dúró òfin ọlọ́run ìfọkànbalẹ̀ yóò jẹ́ ti abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́nà kó mú ní kálukú dúró kọ́nà kó gbàdúrà wa ní tí ó gbọ́ akó mẹ́sì Islam látara ìyàwó látara ọmọ mọ̀lẹ́bí dúkìá iṣẹ́ kọ́lọ́mọ́ gbogbo wa ọlọ́lá ìlàhà ìlàlá kàkàkà kúrò mẹ́sì islam kọ́lọ́kọ́ mú wa lọ ẹ̀ kàkàkà kúrò mẹ́sì islam kọ́lọ́kọ́ mú wa lọ ọlọ́lá ìlàhà ìlàlá wasalama alasayidina muhammad wa ala alihi wa sahabihi wasalama aláǹfààní kagbá ìgbèrè ẹ̀ fọ́símẹ́lì orí àsìkò tó bọ̀ ọ̀tá bá ń gbèrè fún two why is not negative. na. àwọn àdìsá ìdílé báwo fẹ́ kí wíkì yẹn papọ̀ àwọn àdìsá ìdílé papọ̀ lẹ́yìn rẹ̀ láti tàǹfààní pẹ̀lú àṣìlẹ̀ ìfowópamọ́ ìwádìí ìṣesí ẹ̀ ṣá máa ní látàrí ìrẹ́lẹ̀ ìbámu ààrẹ ẹ nílé ànílé àníládà yẹn sí èmi jìnbẹ àníládà yẹn adábà Muhammad sallallahu alaihi wa sallam olórí tó bá kí ìrun tàràwí ìrun aṣáájú ẹ̀rù òru tó bá kí lẹ́yìn mọ́ ó sì ṣe sojú mọ́ fi sálámà kan mọ́ fi lọ èdè kó sálámà kan èdè mọ́ tó fẹ́ kí mọ́mú sí ń kọ̀tún mọ́mú ti kírun tán òun náà wá ṣe sí ó ti báyìí mọ́mú tó ẹni tó wá ṣe sùúrù eléyìí mọ okùn bíi méjì abẹ́yẹ ọkàn àti mẹ́ta tí mọ́ mọ́ òkè lòún dìde ó lọ tó gbọ́ bẹ́ẹ̀ kírun lónìí òní gbalára yẹn ṣùgbọ́n yóò gbalára yẹn tó kí lẹ́yìn mọ́ náà. ẹni tí ó jẹ́ aláwẹ̀ tó wá sùn lọ́sàn-án tó wá rí pé ìgbà tó wọ́n fi jí ara òun ti wet ó ti ní wet brain lórí ẹni yẹn kí ló ṣe àwẹ̀ rẹ̀ àwẹ̀ rẹ̀ lálàáfíà àwọn kò ṣe àwẹ̀ rẹ̀ àwẹ̀ rẹ̀ dá kó lọ wẹ̀ kí bá ti pinnu kó lọ kínu kó mọ bá àwẹ̀ rẹ̀ lọ last question náà obìnrin. obìnrin tí ara ò mọ́ àrí obìnrin tí ara ò mọ́ tí ó fẹ́ ka alukuran tó lè gbé kuran dání ìyàpọ̀ ní bẹ̀rẹ̀ rà wọ́n mọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n èyí tí ó lè lẹ̀ ọ̀dọ́ àdúgbò tó obìnrin kò lè gbé dání kò lè gbé dání kó pọ́n alukuran lò ẹ̀ àsìkò lè gbà wá ní àbámọ́ àwọn àlàyé lẹ́lẹ̀ díẹ̀ wá ní ṣókí kò lè gbé kuran dání tábà sọ kuran òun náà pè ní alimusaha yẹn ní tá a gbéra nípa tá à ṣe tẹ̀síìrì tó pè ní alukuran náà obìnrin ò lẹ́tọ̀ọ́ láti lè gbé dání ṣùgbọ́n ó lè ka alukur'ani tó wà ní orí ẹ̀ ìyẹn nílẹ̀ àwọn àdìsí oní kò lè ka àwọn ìlú àlàáfíà bákan náà tóbìnrin bá ní fóònù tí kur'ani bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ ó lè gbé fóònù dání kó mọ̀ ká kur'ani láti inú ẹ̀ tóbi ilé bí dásí pé àwọn kan gbàlódé yìí káàrí fóònù káàlù fún àǹfààní tẹ̀sí òun ni torí pé yóò tún jẹ́ kí ẹ̀sìn kó rọ̀ wá lọ́rùn dáadáa alukuran la lè gbéra ní kuran tó wà nínú fóònù ìdájọ́ yẹn kò dé tòtí obìnrin lè gbé fóònù dání kó lè mọ ọkà kódà ó tún mọ sí péjì tòtí a kì í pè é ní mọ́sáà ilé rẹ̀ sí pé a bùkátà ká ṣe àlùwàlá kó tó di pé a ka kuran lórí fóònù ṣùgbọ́n kuran ti a ní mọ́sáà ètí nígbà tó nígbà tó ọ̀tá ti mú bàbá ká lọ rà nìyí bàbá gbé dání kódà bá àgbà kan bàbá fẹ́ gbé dání abẹ́ fọwọ́ kan agbọ́dọ̀ nígbà wà ní àlùmọ̀nà wasallallahu alaihi wa sallam muhammad wa ala alihi wa sahbihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa wa